tọ mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi o orúkọ tèmi ni alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo tún dé o mo ṣe máa ń dé ọlọ́run lódìmọ̀rì yọ wá pẹ̀lú wa o mo kí ní kíkí ọlá àti ọlà àti àlàáfíà ọlọ́run lódìmọ̀rì tó lágbára lórí gbogbo yọ wá pẹ̀lú wa o lẹ́ẹ̀kan sí ọkọ mi alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ a ní àwọn nǹkan méjì mẹ́ta tá a mú wá fún yín tọ́jà nǹkan kéékèèké tá a rọra jàǹfààní ẹ̀ wọ́n ṣe àwọn àdéhùn kan fún àwọn èèyàn mi wọ́n ní wípé a ṣètò bá a ṣe ṣe bá a ṣe bá a ṣe ṣe àgbo láyé jọ̀hún àti láyé ọjọ́ sí a fi hàn àwọn ènìyàn ní orí afẹ́fẹ́ tí wọ́n sì jàǹfààní rẹ̀ tọ́ lónìí kí la fẹ́ sọ ohun tá a fẹ́ sọ̀rọ̀ lórí bí ìgbà yìí ṣe le kókókó ọlọ́run má jẹ́ ó le mọ́ wa gbogbo àwọn tó le mọ́ ọlọ́run Olódùmarè yóò dẹ̀ fún wọn ẹ̀rí kò mo ti ṣàlàyé rí nípa bóyá àwúre oṣólẹ̀ bóyá nǹkan ọ̀la mo ti sọ púpọ̀ púpọ̀ lórí ẹ̀ mo wá fẹ́ mú ìgbésẹ̀ míì tuntun fún oṣù tuntun tá a fẹ́ mú tá tá a fẹ́ wà mẹ́ lọ́la yìí ká lògbèsè ayé tuntun míì ká gbégbé ayé tuntun míì ohun tí mo fẹ́ sọ nǹkan méjì péré náà ni mo fẹ́ sọ̀rọ̀ lórí Ah, mo fẹ́ sọ mo fẹ́ sọ̀rọ̀ bá àwúre oṣó tútù àwúre oṣó tútù ẹ máa ń ṣe ẹ máa ń ṣe mí gbọ́ o tábà tó fẹ́ ṣe gbèsè nísìnyí á sì gbèsè lórí àwúre oṣó ọlà tútù àtòrìṣe àti ìṣèbí yẹn o àwúre oṣó tútù tí mo fẹ́ sọ fún ẹ̀yin èèyàn wa yìí kí kọ́kọ́ ní ìwúlò rẹ̀ náà ìwúlò rẹ̀ ni pé ah, ẹni tó bá jẹ́ pé àwọn àgbàlagbà ń bá jà bóyá yálà òjíṣẹ́ ọlọ́run ni tàbí bóyá ó jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí ó jẹ́ oníkàràkátà tó jẹ́ oníṣòwò ọ̀nà wo lọ fẹ́ gbà mọ̀ táwọn àgbàlagbà bá ń bá yàn jà kò sẹ́ni tí wọn ò lè dojúkọ kọ́lọ́ọ̀ mọ́jà àríbínú ọlọ́run lára wọn torí ìrànṣẹ́ ọlọ́run ni wọ́n ẹlòmíràn tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run nípasẹ̀ ìwàásù tó gbé bóyá ó gbé ní ọ̀nà kan tàbómìnrin ó lè jẹ́ kó wọ́n bínú sí i ẹlòmíì nípasẹ̀ ìrìn àjò à ń gbá àyàn lẹ̀ táwọn òyìnbó ń pè ní deliverance ó lè mú ìbínú tàbí ẹ̀dùn ọkàn wá fún wọn tí wọ́n sì bàjà wọ́n gbé rẹ́fẹ̀rìn kan wá sọ́dọ̀ mi níjọ́ òní níbi tó ti ń ṣe wàásù lọ́wọ́ ló ti ṣubú ẹsẹ̀ méjèèjì ni ò ṣiṣẹ́ mọ́ kì í ṣe ọwọ́ o ṣe àgbẹ̀pẹ̀ ọwọ́ kan ẹsẹ̀ kan ni a ti mọ̀ wípé stroke nìyẹn bọ ẹsẹ̀ méjèèjì ni ò ṣiṣẹ́ mọ́ léyìí tí àmàmà wa pè ní ẹ̀wọ̀n ọdẹ sẹ́ẹ̀sì wàá rí gbàtà tábẹ́ lọ́hùn sí yarí pé ọwọ́ àwọn àgbàlagbà ni àmọ́ láti dènà irú nǹkan báyìí kéèyàn ọmọ aráàlú ọlọ́run gbà látara wọn á sọ̀rọ̀ bá á sọ̀rọ̀ bá díẹ̀ á sì rọra mẹ́nu bà àwúre osólẹ̀ tútù àní ti sọ̀rọ̀ àwúre osólẹ̀ tútù tó jẹ́ ti ọ̀la iṣẹ́ wọn lágbára jura wọn lọ o ohun tí mo kọ́ fẹ́ sọ̀rọ̀ bá ní nǹkan àwọn àgbàlagbà nǹkan àwọn àgbàlagbà téèyàn fi bá àánú ọlọ́run pàdé lára wọn torí pé òjìṣẹ́ ọlọ́run ni wọ́n ọlọ́pàá ọlọ́run ni wọ́n ọmọ ogun ọlọ́run ni wọ́n ìránṣẹ́ ọlọ́run ni wọ́n ẹni tí wọ́n bá dojú ègbè kọ ayé rẹ̀ ó nítumọ̀ tọ́lọ́ ń bára wọn sí ẹni wọ́n bá dojú ìjà kọ ayé rẹ̀ ó ní àwọn àṣòro wẹ́rẹ́wẹ́rẹ́ kó tó wá di ibi ńlá báwo la lè rìn ọ̀pọ̀lọpọ̀ àjò ńlá tá a ṣe tẹ́lómi ti nílé kò ṣiṣẹ́ kankan fún un ẹlòmíì ti sọ̀rọ̀ ẹ̀ sáwẹ̀ bíríbírí kò rójútu ọ̀rọ̀ ààrẹ ẹlòmíì ti fi ti ń pe ó kọ ọlọ́run tipẹ́tipẹ́ ó kọ ọlọ́run tó dájú ọlọ́run ọ̀dà lóhùn tọ̀ ṣé wàá mọ̀ pé láì jẹ́ pé ẹ bá mọ ọlọ́pàá àdúgbò yín tàbí kẹ́ ẹ mọ DPO tàbí kẹ́ ẹ mẹ́dà kọ̀mọ́ndà kódà bẹ́ẹ̀ bá mọ pa ọ̀gá ọlọ́pàá yẹn yẹn àrídàkọ lórí afẹ́fẹ́ ẹ lè rọ́gà ọlọ́pàá bá sọ̀rọ̀ o ẹ mọ nọ́mbà ọ̀gá ọlọ́pàá yanyan ti ń bẹ lábújá ẹ mọ nọ́mbà pa wọn ẹ mọ nọ́mbà àwọn tẹ́kọ̀ọ́kọ́ kan lọ́fíìsì kẹtọ́ lọ́fíìsì wọn kódà bẹ́ẹ̀ kọ̀wé sí wọn ẹni tí ọ̀bọ̀ múwèé débẹ̀ tí ọba mọ nọ́mbà wọn kò ní débẹ̀ tó ní nǹkan ni wípé ẹyẹ èèyàn wa àwọn nǹkan tá a fẹ́ sọ yìí téèyàn ó fi bá àánú ọlọ́pàá ní lọ́ra àwọn àgbàlagbà gbogbo tó bá lọ́wọ́ náwó lé tí ó fi já sí rere tọrọ òun ó fi lójútùú kò ní jẹ́ pé ọ̀sàdúà kò gbà wọ́n ṣáájú fún ọ kò ṣiṣẹ́ wọ́n ṣètò àdúà fún ọ kò rí bẹ́ẹ̀ wọ́n tún mú kàn wọ́n fi kéjì wọ́n tún ṣètùtù fún ọ wọ́n tún wáá kọ ètùtù rẹ lé ọ lọ́wọ́ torí wọn ọ̀fẹ́ ọ̀sàgbà mo bọ gbogbo tẹ́ ẹ bá ti ní tẹ́ ẹ bá ti fún yàn pé mo bọ nìkan báyìí tọ́ bá ti sọ pé ọ̀fẹ́ o ti jọ ẹni tó fún ẹ lọ bóò láti fẹ́ bá àánú ọlọ́run pàdé lára àwọn àgbàlagbà òun ló jẹ́ kí n mú ewé yìí dání ká lè bá a rí ewé iná pè léwé ìyálóde àwa ń pè ní eh, ewé làpálàpá funfun lọ́dọ̀ wa lógúnmọ̀sán bí ṣé ẹ wá rí ewé yìí àmọ́ eh, pẹ̀lú orúkọ kan ewé àkọ̀tì wà ní bẹ́wúrẹ́ bá jẹjẹjẹ tó bá débi yóò àkọ̀tì àkọ̀tì bí àgùntàn bá jẹjẹjẹ tó bá débi yóò àkọ̀tì àkọ̀tì ilé lewúrẹ́ bá làpálàpá gbé ewúrẹ́ ò gbọ́dọ̀ èèwọ̀ ni ẹ lọ kíyèsí ewúrẹ́ yorùbá kò gbọdọ̀ já ewé ìjẹ ewé àkọ̀tì ni wọ́n ń pè wọn á ní bẹ ilé ewúrẹ́ bálàbálàpà gbé ewúrẹ́ ò gbọdọ̀ jájẹ tó o bá bá àwọn ẹni abàmì tó o bá bá wọn gbé àwọn ìyá mi àwọn lágbára jù wá lọ àwọn lágbára ju aba ẹ tí tí ò lágbára míì tó pé kó pọlọ nìkan lọ́mọ̀ kó sóògùn nìkan lọ́mọ̀ kó lọ ṣọ́ọ̀ṣì nìkan lọ́mọ̀ kó lọ mọ́ṣáláṣí nìkan lọ́mọ̀ àwọn bá ti ní agbára yẹn wọ́n ti jẹ abàmì ẹ̀dá jù wá lọ bó bá ti lo iṣẹ́ yìí yálà ò ti ń sóògùn tipẹ́tipẹ́ kọ̀ jẹ́ fún ọ wọ́n ti ẹ̀fọ́ ọlọ́sẹ̀ pé ọwọ́ ẹ̀kọ́ mọ́bò mi ìsòfojọ́ mẹ́ta bọ́ ọba ti ọba ti ọba ti ọba ti wẹ ọsẹ̀ tán tọ́ba ti lójú orun báyìí lọ́ba lálà lọ́ba rómi lọ́ba dàsára ọbọ̀ mi ìsùn náà nu ní ṣiṣẹ́ o àmọ́ téèyàn bá ti rí àánú ọlọ́run gbà lọ́tọ̀dọ̀ wọn ńlá fi ń pé kéèyàn ó ṣe ìyọ́nú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ bá ti rí àánú ọlọ́run gbà lára wọn ọ̀rọ̀ èèyàn ó lòjútùú ọ̀rọ̀ èèyàn yóò sì rí bá ti ṣe yọ̀rọ̀ náà gbégbà ọ̀rọ̀ èèyàn ó sì nítumọ̀ gidi nínú ayé ẹni tí ọ̀rọ̀ mọ bí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn ní ẹ̀ńbẹ̀ńbẹ̀ látara pé nígbà tẹ́ fẹ́ ṣènáwó ìyàwó ẹ fi ilé pọntí ẹ fọ̀nà pupa ẹ fọ̀nà rúkà kódà àwọn ilé ńlá lẹ pè nígbà tí wọ́n ṣèyàwó tán wàhálà dé bá wọnú ìgbésí ayé ìyàwó wọnú ìgbésí ayé ọkọ yẹn bá lọ síbi tí mo bá látọ̀ ọkọ ọ̀dà wọ́n ní gidi kan ti mẹnu ìyàwó ẹlòmíín fi oyún ṣèyàwó oyún yẹn bàjẹ́ òrò oyún míì ní mọ́ ẹlòmíín tó wáyé pàwọn ọmọ tiẹ̀ bẹ́ lọ́hùn fún tó fi tiẹ̀ rọ́mọ yẹn bí tó yún ọ̀bàjẹ́ tó ọmọ ẹlòmíín àmọ́ kú tó bá bímọ tán ìjọba ní lóyún míì ní lómi ti ẹ̀ bí mi yẹ sọjọ́ jẹ́ pé wọ́n sì fọmọ yẹn dà láàmú wọn lè lọ́mọ òrí náà ọmọ ọ̀gbọ́n náà ọmọ òjókòó oríṣiríṣi nǹkan ní ṣẹlẹ̀ nípasẹ̀ pé ká mọ̀ rí àánú gbà lọ́dọ̀ àwọn àgbàlagbà ń tọ́ láyé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì níbi ìnáwó ilé èmi ò ṣe fọwọ́ sí ìnáwó ìnáwó ṣíṣe púpọ̀ jùjùjù ká mọ̀ ṣe ìnáwó láì jẹ́ pé ẹ̀tọ́ àwọn àgbàlagbà lọ́kọ̀ ẹ lọ wádìí àdúrà tẹ́ ṣe kẹ́ tó ṣe ìnáwó àbíkọ́ lọ bá àwọn olùṣọ́ àgùntàn yín kí wọ́n bá fẹ̀mí sọ́nà kó torí pé ẹ̀dá wọlé náwó ìnáwó mi bẹ̀ lẹ́yìn rẹ̀ tí aburú máa ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ tí wọ́n ṣe àwọn àgbàlagbà àwọn àgbàlagbà lè ránṣẹ́ wá ibi ìnáwó ẹni tí wọ́n ràn wá ó lè má jẹ èèyàn ó lè jẹran ó lè jájá lágbára wọn wà lára rẹ̀ ajá àwọn bí ẹ bá ti ń kun màálù tẹ́fẹ́ fi ṣe ìnáwó làwọn alápàtà ó ti sọ lọ́bẹ tọ ẹni wọ́n sì ràn wá ìnáwó ìfọ̀ ọlọ́run bá ọlọ́run lè rán màláìka wa tí ó ṣe bí oníbàárà tí ó ṣe bí aláìní tẹ́ ẹ̀ bá wá fún un ṣé èèyàn onírè ojú kejì ọlọ́run ọlọ́run sọ wá ń bẹ̀ ọ̀rọ̀ mi bá pọ̀ ẹ̀yọ́nú àwọn àgbàlagbà léwé ewé làpálàpá ewé làpálàpá funfun tá à ń pè ní ìyálóde ewé yìí ọ̀mùnú rẹ̀ èyí tí ọjẹ́ ọ̀jẹ́lẹ̀ rẹ̀ ilé ẹ̀jà tó bá yẹ pé ọkùnrin lè bá fẹ́ ṣe fún ẹ rí i pé ẹja ewé yìí mẹ́sàn-án tó bá yẹ pé obìnrin ni ẹja méje ẹ wà á fi ojú ọ lọ ẹ wà á lọ orógbó orógbó tí ò bó lára mọ́ orógbó that is uh, bitter kola ẹ lọ mọ ewé yẹn tẹ bá ti lọ mọ epo pupa lẹwà fi epo pupa lẹwà máa kán sí e, ọṣẹ ẹ bá lọ sí òyìnbó ẹ bá lọ sí ìbílẹ̀ epo pupa lẹẹmọ ẹyin tí wọn lọ gbé ẹni tí bá sọ ògùn ògùn dúdú ọjẹ lára rẹ ẹ ìjà àwọn àgbàlagbà ni ògùn dúdú sẹ́wọ́n jàlára èèyàn yẹn ti ń jàmàlà sẹ́yìn jẹ ewé dúdú sẹ́yìn jẹ kí lèyìn sẹ́nìkan dúdú náà ni tó ní àkọ́ni pé ọlọ́run lódìmọ̀dé wà pẹ̀lú wa o tá a bá ti wá gún ewé yìí tá a mú orógbó orógbó tí ò bó lára tí èpo rè bó lára tán pè ní bítákùlà á gùn mọ́ ewé yìí mẹ́sàn-án fọkùnrin méje fún obìnrin ẹ wà mú èpo ọ̀bọ̀ díẹ̀ ẹ lọ̀ mọ́ ẹ bá ti wá lọ̀ mọ́ ọṣẹ ọṣẹ àbùwẹ̀ ni o ẹ wà mọ́ ta epo pupa díẹ̀ sí ẹ wàá pín ọṣẹ yẹn sí ìlú ẹ̀mẹ́sàn fọkùnrin ìlú ẹ̀méje fóbìnrin alaalẹ́ lèèyàn máa fi wẹ̀ pẹ̀lú ògo ọlọ́run téèyàn bá lè lò ẹni táwọn àgbàlagbà òjì kó lójútu sẹ́ ń ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìrírí ẹlòmíràn bá ti fẹ́ ṣe ìkàrí wàhálà ọ̀ṣẹlẹ̀ sí ẹlẹ́nu bá ti di owó jọba ìlú wọn wà bí tí ọ̀nà owó sí fún rárá bìrì àti kọ̀ rárá àánú wọ́n sì ṣáájú òfin wọn gbàdúrà fún òun náà gbà fún rárá rẹ̀ kò bí gbàdúrà ìtẹ̀yìn ó ṣe nìwọ̀n wọ̀nyí o ìtẹ̀yìn ó ṣe nìwọ̀n wọ̀nyí o tẹ́ ẹ bá ti ṣe kínní ẹ bá nu ọlọ́run pàdé ẹ jẹ́ wá sọ ìpara ìyọnu kan náà lẹ̀ tó jẹ́ ti bàbá ìyá mi torí bàbá tó bí ìyá mi ọdẹ ni olóògùn ni sẹ́yìn gbádùn mi dáadáa ọdẹ ni olóògùn ni ní bàbá tó bí ìyá mi gangan mo sì faramọ́ púpọ̀ bàbá sì dàgbà kó náà tó sì dẹ lọ ọdẹ ńlá ni àgbàlagbà olóògùn sì ni àwọn ni àgbà kẹsẹ̀gùn gbogbo ògùn mọ̀sọ̀ọ́ iná fífi ya tèmi dá ọ̀rẹ́ ọ̀rẹ́ ni bàbá ìyá mi àti bàbá mi olóògùn ni bàbá náà oògùn bàbá ìyá mi ni ètí mo fẹ́ fún yìí bàbá ìyá mi ló fún mi bẹ́ẹ̀ ló sì rí ìyọnu àwọn àgbàlagbà ni mo sì fọlọ́ múra ìsìn níyọ̀ kankan kó mẹ́ tẹ́ ẹ gbọ́ torí pé èmi náà jágbá kí n máa yọ́pò àmọ́ kí ọgbọ́n Yorùbá má bàa máa lọ ọ̀run kí wọ́n má bàa máa gbé agbára Yorùbá lọ sọ́run ẹni tí mo bá fún tí mo ṣe yọ̀ǹda sórí afẹ́fẹ́ yìí tẹ́ ẹ bá lò ó tó bá rí bẹ́ẹ̀ àdúrà lẹ́mọ̀ sí fáwọn òkú ọ̀run tọkọ èmi torí mi sọ àwọn òbí mi lọ́mọ oògùn tó náà kọ́ ni wípé bóò ni bàbá ìyá mi ṣe kọ́ mi lóògùn náà bàbá ìyá mi kọ́ mi lóògùn yìí sẹ́yìn gbọ́ mi yé nítorí kó lè bá àjàǹfààní fèmi àti fún gbogbo tí mo bá nífẹ̀ẹ́ sí tá àjọ ń fẹ́ ara ara ara wa torí orúkọ ọlọ́run bá tó dáyé tọ́dọ̀run tí gbogbo owó sì jíyìn fún bóò ni bàbá ìyá mi ṣe máa ṣe ẹ̀yọ́dún yẹn wọn ò ní ká lọ wá awọ ọ̀jìmèrè awọ ọ̀jìmèrè awọ ọ̀jìmèrè yìí òun láàgé kéèké kéèké sínú àdí òrí àti epo pupa áàgé awọ ọ̀jìmèrè yìí kéèké kéèké sínú àdí òrí àti epo pupa lọ já ewé ewé rẹ̀ dáa bá bá pẹ́ tútù lẹ́ bá rí ewé ẹsẹ̀ kírìmù ni àti ewé ọyọ́ méjèèjì àwọ̀ tí mo ní kí ẹ̀gẹ̀ kékèké ni o ẹ̀gẹ̀ kékèké fi bíléèdì kékèké ẹ̀ wá dà sínú orí epo àdí ẹ̀ wá ẹ̀ wá mú ewé ẹsẹ̀ kírìmù ni àti ewé ọyọ́ méjèèjì yẹn lẹ́lọ̀ ẹ̀ sàjọgbẹ̀ ẹ̀ wá dà mọ́ ẹ̀ wá gbé sóòrùn inú òòrùn lèyẹn máa ń gbé kíní yẹn sí ẹ̀ gbé sóòrùn òòrùn ọ̀wà apá yóò wá yọ tọ́ba wá yọ tán ọwọ́ àlè dá lọ́fíńdà tọ́ba wù ọ́ mọ́ ìṣe dandan lọ́fíìnà bá wù ọ tó bá ti ń tọ ẹ wá ẹ wá gbọ́ o ògùn yẹn kó sórí sí méjì torí mo sóore kò gbèmí lọ́wọ́ kàkánú ni tó bá fẹ́ máa la ó ṣe é lò sínú ìwọ tó bá fẹ́ máa fi para kọ́mọ bá àbá sọ ọ̀rẹ́ jẹ́ torí bá fi para irú àwa ọmọ ọ̀dọ̀ àgbà báyìí láì kìbìkítà láti fi nǹkan bá ń para ẹlòmíì ọ̀fẹ́ ràn nǹkan bá wọn ẹ wà táwọn ẹ̀kọ́ bá fẹ́ fi para ó fẹ́ sì para ó fẹ́ sì bílí láàrẹ̀ ó mú ó dá oògùn yẹn sí méjì ó dá lọ́fíńdà sọ́kan ètò ọ̀dọ̀ lọ́fíìdà sí ìwé máa fi para ni tàbí kò kàtá sọ́wọ́ báyìí kò fọwọ́ kàn báyìí kò kàn fi ra ọwọ́ kò fi ra ojú lásán yóò ṣiṣẹ́ gan gbogbo bí tọ́ bá ti dé lọ́kọ̀ọ́kọ́ fi mà ní pé gbogbo èèyàn ló máa fẹ́ràn rẹ̀ gbogbo èèyàn gbogbo ayé ni ó máa nífẹ̀ẹ́ rẹ̀ bó o débi iṣẹ́ rẹ̀ nǹkan yàtọ̀ bí ẹ bá pè nǹkan ìwọ ni wọ́n kọ́ fún ṣé wàá rí ètò wà ní tẹ́ẹ̀ fi lọ́fíìdà sí àmọ́ rọ́pọ̀ báyìí tá a la bí ìka méjì mẹ́ẹ̀ èyí gbogbo bí tẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ àwọn èèyàn mọ̀ nífẹ̀ẹ́ sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá fẹjọ́ yìí sọ àwọn àgbàlagbà àtọ́láyé wò lè bá yín jà wọ́n máa yọnu sí yín ni tó ní àkọ́ ni pé ẹ̀yin èèyàn mi orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀ji gbogbo l'Ógbómọ̀ṣọ́ ẹ wò nífẹ̀ẹ́ lómi ìṣe yín o wò sì nífẹ̀ẹ́ lómi ìṣe èmi náà gbogbo àwọn tí wọ́n ń pín àwọn Alhaji Suleiman Ẹgbẹ̀ji mi anoda Ẹgbẹ̀ji is counterfeit àwọn èèyàn lè máa pè é báwọn Alhaji Suleiman Ẹgbẹ̀ji tí wọ́n imitate mi tí wọ́n ń lọ ṣe bí èmi èmi kọ́ o wọ́n sẹ́ndà káàdì nọ́mbà sẹ́nìkan kó fowó ránṣẹ́ sí mi pampe ó pè èmi kọ́ o alhaji suleiman ẹgbẹ̀jì kọ́ o tí mo bá fẹ́ sẹ́yìn àká nọmba sí ẹ̀rọ kọ̀ mẹ́bà alhaji suleiman ẹgbẹ̀jì gbàgàdà ni ó sì jẹ́ yóò sì jẹ́ báǹkì tó ló kọ bí àwọn gtb stanbic bank first bank tí wọ́n bá ti yẹ lẹ́yìn báǹkì tẹ́lẹ̀ trace tẹ́ bá sẹ́yìn owó sí mi èmi kọ́ o èmi kọ́ o tí kọ́dà bẹ́ẹ̀ bẹ̀ mí sẹ́ tí ẹnìkan bá ló ń sẹ́yìn ó pè sí èmi èé ṣe o kèé ṣèmi o ń ọ̀ràn yẹn o torí nítorí bá ti dùn ẹ rí ọlọ́mọ ṣe aṣọ orí gbábí à ń ṣe kínní yìí kí ó lè bá wúlò fọmọ yorùbá ni àwọn kan sì dúró ń dúró wọ́n á máa fọ́kọ́ mi wọ́n máa sẹ́ndì sáwọn èèyàn fáwọn ẹlẹgbẹ̀dì wọ́n máa gbowó lọ́wọ́ wọn ẹlòmíà ló wọ́n ṣe adé èṣù fáwọn èèyàn pé bàbá ti ṣe wọ́n máa kówó èmi èsì tó gúdógójì fún yàn o wọn mọ ogun owó o lẹ́yìn ó ṣe ní láyéláyé mo mọ̀ tó bá níṣẹ́ rẹ lọ́wọ́ tó ó kọ́ tèmi làlájì Dr. Suleiman Lawal ẹgbẹ̀jẹ̀ ọmọ ilé gbọ́sọ̀ tá wípé torí àkókò àtọjọ́ tó ti lọ àyè òsì fún púpọ̀ ní ẹyẹ yan mi ẹ máa ṣàlàyé lórí àwúre ọlà àwúre owó tọjẹ owó àwúre oṣólẹ tútù á sọ àwúre oṣólẹ tútù ọlà á sọ yìí sì fi àwọn èròjà rẹ̀ hàn yín bá a ti ṣe tọjẹ tó dájú tí ìṣe bóyá yóò ṣiṣẹ́ Ọlọ́run nìkan ló lóògùn orúkọ tèmi là láti Dr. Suleiman Lawal ẹgbẹ̀tì fún gbogbo olóògùn mọ̀sán àtìlé àtòkò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 ẹ má jẹ́ nìkan fi búrẹ́dì kò yí lómi ọbẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ rí mi ẹ wá sókun mọ̀sọ̀ kódà bẹ́ẹ̀ pèmí tí n gbé mọ́ bísí ni ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ mi ẹ wá sókun mọ̀sọ̀ ẹ má wá lọ́jọ́ àlàmísì ẹ sì má wá lọ́jọ́ jímọ̀ tẹ́ ẹ bá ti dógun mọ̀sọ̀ ẹ béèrè ọwọ́ oníkẹ̀kẹ́ kan bẹ́ẹ̀ lọ́dọ̀ alhaji suleiman ẹgbẹ̀jì gbogbo ológun mọ̀sọ̀ ń mi látàgọ́ mẹ́sàn-án àárọ̀ dàgọ́ méjì ọ̀sán ni mò ń gbàlejò ọlọ́run olódùmarè kò ní fàìsàn sí gbogbo wa torí àìlówó àìsàn náà ni ẹni tí ó gbádùn àìsàn náà ìyówó ó lè ṣe ọlọ́run nífa rẹ̀ kan gbogbo wa àárẹ̀ àìní àìrílò àìríná kò ní kàn wá àwọn tó ti kàn ọlọ́run mú kú ọlọ́run lórí mọ̀lẹ́ yóò sì wà pẹ̀lú wa ẹ̀yin èyí wa mo ń ṣàlàyé fún lórí àwọn product wa tá a ṣe ẹ nígbà tẹ ẹ bá fẹ ẹ rí à gbìyànjú kọjá pé kò síbi tí èèyàn lè wà tó bá pè fún tí product wa ó lè dọ́dọ̀ rẹ̀ irú èyí ó ti bá ń fẹ́ a láwọn pákéjì tá ṣe lóríṣiríṣi tẹ ẹ bá pè fún lórí pákéjì warapa ni akọ ògbóná ni a ṣe a sì fi sí yàn á lórí rẹ̀ yálà ìwọ náà fẹ́ ṣe nǹkan tí wọn náà fi géèyàn láyé ni kì í wàá ṣe wípé ẹnìkan wà máa bọ́ pé ọ lórí fóònù òun lẹ́gbẹ̀ẹ́dì Ògbómọ̀ṣọ́ èmi kọ́ o yálà onírúurú pèníjà kan lórí bóyá lo ní lójú ayé àbí lójú oorun wọ́n kàn sí wa Ọlọ́run Olódùmarè yọ bọ̀wọ̀ wa ṣiṣẹ́ Ọlọ́run sì wà pẹ̀lú ẹ̀yin náà àtàwa náà orúkọ tèmi lẹ́ẹ̀kan kò yípadà Alhaji Suleiman Lawal ẹgbẹ̀tì gbogbo ológun mọ̀sọ̀ ó dìgbà kan náà o.